من شهر شعبان لهذا العام فنحن الآن نستقبل إن شاء الله تعالى رمضان بأقل من أسبوع اللهم ربنا بلغنا رمضان اللهم ربنا وفقنا بصيام هذا الشهر إيمانا واحتسابا واجعلنا ممن يغفر له في هذا الشهر المبارك يا أرحم الراحمين عباد الله وقد اختص الله سبحانه وتعالى الصوم من سائر الأعمال وجعله لنفسه فقال من حديث الحديث القدسي والحديث مخرج في الصحيحين من حديث أبي هريرة رضي الله تعالى عن أرضاه أن رسول الله صلى الله عليه وسلم قال قال الله تعالى قل عمل ابن آدم له إلا الصيام فإنه لي الحديث عباد الله ما ظنكم بربنا سبحانه وتعالى أعد للصائمين بابا من أبواب الجنة وسموا باب الريان يدخل منه الصائمون يوم القيامة ولا يدخل منه غيرهم حتى يغلق ذلكم الباب عباد الله ما ظنكم بعمل لا نظير له ولا كفء له ولا مثيل له من سائر الأعمال الصالحة كما صح من حديث الذي أخرجه ابن ماجه من حديث أبي أمات البائلي رضي رضي الله تعالى رضاه أنه صلى الله حب العمل إلى الله فقال دلني يا رسول الله على عمل كان أحب إلى الله سبحانه وتعالى فدل الله رسول الله الصيام فقال عليك بالصيام فإنه لا إدل له عباد الله واعلموا أن رسول الله صلى الله عليه وسلم قد علق بداية صيام فطرا أو صياما صياما او فطرا قد علقهما برؤيه الهلال وباي وباي وسيله من الوسائل الحديثيه متى تحققت الرؤيا نبدا بالصيام اما اعتبار الحسابات الفلكيه والله لا دليل على هذا عند صرف الصالح وما عرف هذا من الدين الا عند باب الفقهاء بعد بعد المئه الثالثه من الهجره بعد مئة ثالثة من الإجرة عباد الله هذا الذي كان عليه السلف الصالح ولكن هذه الخطبة تدور حول مسائل مهمة مما تعلق ببداية الصوم ما معنى التع... ما معنى التبيين ما معنى تبييت الصيام بيوم من الرحمن وكذلك ما معنى يوم الشك وكذلك ما سبب النبي صلى الله عليه وسلم أحدنا عن صيام أو أن يتقدم رمضان بصيام يوم أو يومين وقال فرما بعد سؤال المسلمين atọ́rọ àlékún ìkẹ́rọ àti gẹ̀rẹ̀ fún ànábì sallallahu alayhi wa sallam ẹni tó láti bàmà jẹ́kẹ̀ fún gbogbo wa ọlọ́ba ní sàlékún kí ànábì bá ní sàlékún ọlá rẹ̀ àti àwọn ará ilé àti àwọn sọ̀hábà rẹ̀ dákun kí àwọn náà pẹ̀lú àwọn tó kẹ̀ pẹ̀lú ànábì sallallahu alayhi wa sallam adúpẹ́ subhanahu wa ta'ala tó ṣe gbígbà àwẹ̀ Ramadan tó ṣe ní ìjọsìn látọ̀dọ̀ ara rẹ̀ wá tó sì jẹ́ pé gbogbo àwọn umamu tí wọ́n ti lọ ṣáájú wa kò sí ànábì kan tọ́lọ̀ ọ̀bá rán sí àwọn èèyàn rẹ̀ àfi kó fi àwẹ̀ kún ara àwọn nǹkan tí ó pè ní ìjọsìn kò sí ìjọ kan tó ti lọ rí illa wa kana siyamu wajiban aw fardan mimma aftaradahu sọ̀tàlá alayhim liqawli llahi ta'ala a'udhu billahi minash shaitani rajim ya ayyuhalladhina amanu <clears throat> كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون إما تنبراوي أنا نقول الله سبحانه وتعالى أسني أرنيا لوري ببو أمة تتلو بكنا أسني أرنيا فوانا لن تبا يجو تبا جبا جنونك تيانكا بو أنني أجو karùndínlọ́gbọ̀n shaban fún tọdún 25 inshallah rahman ilà wà ń káàbọ̀ bí i àwọn rahman ṣùgbọ́n lórí ṣíṣe bẹ́ẹ̀ a rí wípé júmọ́ mi ìtaàbà kí inú ramadan ó láti jọ kí bí ibn lail waidil kohar kí allah subhanahu wa ta'ala kọ́mọ́ ti ìgbà mi ẹnì kọ̀ọ̀kan wa báyìí ṣùgbọ́n anabi sallallahu alayhi wa sallam anabi ìkẹni anabi àánú ni ọba ni sàlàyé pípọ̀ lórí ọ̀rọ̀ ramadan bóòlù àṣẹ bẹ̀rẹ̀ ramadan kí ni àwọn nǹkan tí ramadan yìí so mọ́ ẹ̀yin ọmọ ìyànú ẹ̀sìn ntí ramadan súnmọ́ nǹkan tó pọ̀ ni ó tó ramadan ní àpẹ̀lẹ́ wípé Allah subhanahu wa ta'ala ọ̀dà fàyọ láàrin gbogbo àwọn ẹsẹ̀ wípé òun lòun ní òun lòun ọ̀dà ẹ̀sán rẹ̀ sẹ́ fún aláwẹ̀ àwọn apá kan àfáà nítumọ̀ rẹ̀ ni wípé kò sí màláíkà kan tó ma déédé nǹkan tó lọ́wọ́ bó fún aláwẹ̀ tó bá gbà ọ̀bọ̀lọ́ sí fẹ́ kọ́ bákan náà àtúgbọ́dọ̀ Allah subhanahu wa ta'ala tó máa má dá ẹyọ ọ̀lẹ̀ kò kan yọ ọ̀lẹ̀ tó bá dijọ́ gbìyànjú àmọ́ fún gbogbo ẹni tí bá ń gbàwẹ̀ fọlọ́wọ́ ba subhanahu wa ta'ala táyé fi màsáláwẹ̀ fọlọ́wọ́ ba wọ́n ń pe ilẹ̀kùn ní báàbù rọ̀yán ibẹ̀ làwọn aláwọ̀ yóò máa gbà wọlé níjọ́ gbìyànjú àmọ́ ó tó fún àwẹ̀ lápàlẹ̀ anabi sallallahu alayhi wa sallam ni téèyàn bá ń wojú rẹ̀ Allah subhanahu wa ta'ala in tó lè tètè tètè fún yẹn ní ránkì níwájú rẹ̀ tó àwẹ̀ kò fẹ́ sí láàrin àwọn ṣe olóore ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ anabi sallallahu alayhi wa sallam kí ni àwọn ẹ̀kọ́ tó kọ́ wa bá a ṣe mú àwẹ̀ kí ni ẹ̀kọ́ tó wa téèyàn bá oṣù ramadan tó dùn nìkan lọ́darí kí ni ẹ̀kọ́ tó wa tó bá dọ̀rọ̀ ìjẹ́ wípé àbárí oṣù tí kùrùkùrù sì ń bẹ lójú ọjọ́ nígbàtí a padà wà á rí abárí wípé àṣì oṣù wà kùrùkùrù ni òdì àárí awájí àgbàwẹ̀ abájí alánìyáwẹ̀ abájí àti jẹun tẹ́lẹ̀ abájí àti ẹ̀jẹun tá àti ìmú tá a fi mọ̀ kí ni àwọn àdàtọ́ tó sọ mílẹ̀ bí àwọn onímọ̀ rahman hadil jawanib tatana wàlúwa hadil khutuba bí àwọn onímọ̀ rahman ساد حديثي دل الكتاب على أن الصيام لا يبدأ أو لا يجب أو لا يلزم الناس الصيام إلا برؤية الهلال قال الله سبحانه وتعالى ربط ورقا أعوذ بالله من الشيطان الرجيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان إلى قول الله تعالى فمن شير منكم الشهر فليصمه الله سبحانه وتعالى أسبب رعوه oṣù pọ̀ mọ̀ rírí oṣù eléyìí náà ni nǹkan tí ànábì ń túwe fún wa jàfi sahihain min hadith abdullahi bin umar radiyallahu ta'ala anhu arḍahuma anna rasulullah sallallahu alaihi wasallam qala su idha ra'aytumuhu fasumu wa idha ra'aytumuhu fa'aftiru alhadith wa fi riwayatin la tasumu hatta taruhu annabi sallallahu alaihi wasallam sahabe nínú hadith abla ibn umar wí pé ẹ gbọ́dọ̀ bẹ̀rẹ̀ àwẹ̀ ramadan tẹ́ bá wà no shaban tí tẹ́ fi rí oṣù tí shaban bá lọ jẹ́ 29 tẹ́ bá ti rí oṣù ní tí ó fi di 30 a jẹ́ wí pé 29 ló bá sí oṣù fún nìyẹn wa nre kó má jẹ́ ramadan àti àti ó ti jẹ́ 29 nìyẹn ṣùgbọ́n tó bá jẹ́ wí pé ẹ bá wá tẹ́ bá tó wá fẹ́ tún náà tẹ́ bá róṣù ó ní ní 29 láàrin Ramadan tẹ́ẹ̀bà rọ́sù kí Ramadan yín kọ́ máa di kíni o kọ́ máa di ọgbọ̀n ṣùgbọ́n lórí tí anẹ́sàm tó sọ̀rọ̀ yìí fún wa yìí nínú hadith mi àdúgbò wa ni fa ingumma aleikum inú ìwáyà mi fa ngubi aleikum aw lawha alabainakum wa baina ru'yati alihilali sahabun bisama aw qatarun aw goyayatun aw ghamamatun fala budda lakum min ikmali shari sha'ban 30 yawman kama sa'ada fi tariqi min tukki hadha alhadith عند من بخير من وإياه anọ́sàn wa ń sọ fún wa wípé tó bá wá jẹ́ pé kùrùkùrù bá gba ojú ọjọ́ fa ingum aleikum inú ẹ̀bọ̀ mi fa ingubi aleikum bóyá òjò olóṣùlọ́fà bóyá eruku ó ní kùrùkùrù ẹtì ẹ̀ pọ̀ lójú ọjọ́ bóyá iná ọyẹ́ ó lẹ́tì ẹ̀ wà lẹ́ẹ̀fi wá rìnà rí oṣù nígbà ẹ̀ ń wa ẹ gòkè lọ ní o ẹ wà lórí àpáta ní o ẹ wà ń bìkan ní o lẹ́ẹ̀ bá yẹ rí anabi ní ẹ̀yà pé òǹkà rẹ̀ apákan àfáà ní ìtumọ̀ rẹ̀ ní wípé dọ́yì kò láwù eléyìí lọ́wọ́ àfà tó fi jẹ́ pé lọ́dọ̀ àwọn àfáà ọlọ́mọsà àbániyọ́nú sí wọn wọ́n ní ọ̀rọ̀ méjì tó gbajúgbajà níjọ́un níjọ́un tó gbajúgbajà níjọ́un lórí ọ̀rọ̀ bíbẹ̀rẹ̀ ààwẹ̀ nípa rírí oṣù ṣùgbọ́n lónìí ọ̀rọ̀ yẹn ti padà pé mẹ́rin nígbà pẹ̀lú bí ayé ṣe ń fẹ̀ẹ́ sí àti àwọn ẹ̀kọ́ mi ti ń dé ṣùgbọ́n tòun ti bọ̀rọ̀ ṣe ń jẹ́ ení èjì ẹ̀ta ẹ̀rin náà kò síbi táwọn àfá àti mú nǹkan kan wá ní jùyúbihim láti inú àpò wọn wọ́n ń ṣe ìstìmbàtù rẹ̀ náà láti inú ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam wá ní bímà yajibu siyami ramadan kí ni ó máa sọ Ramadan kí ni ó máa sọ di ọ̀rìn yàn anabi sallallahu alayhi wa sallam sọ wípé tẹ́ ẹ bá ti rí oṣù ẹ bẹ̀rẹ̀ àwẹ̀ apá kan àfa sọ wípé ìtumọ̀ àdífì òun náà ni ọwọ́ àtúmọ̀ àyà tí Allah subhanahu wa ta'ala sọ wípé faman shahida minkum ash-shahra falyasumhu ẹ ń bá ti rọ́ṣù nù yín kọ́ yà bẹ̀rẹ̀ àwẹ̀ wọ́n ní Allah subhanahu wa ta'ala ó dojú ọ̀rọ̀ yìí hada khitabun likulli muslimin gbogbo mùsùlùmí ayé pátá lọ́wọ́ ọba dojú ọ̀rọ̀ yìí kọ ìdán ìdàrú ìyà alìhìl الهلال من بلد من من بلد من بلدان الإسلامية لزم الناس جميعا الصوم في سائر البلاد وهو في جميع أقطار العبد tí a bá ti rí oṣù pẹ́rẹ́ nílùú kan ní àgbáyé tí a mùsùlùmí ti sọpá ń rí ajẹ́ pé gbogbo ayé pátá lọ́gbọ́dọ̀ máa gbà àwẹ̀ lọ wọ́n lẹ́rìí àwọn nìyẹn ọlọ́run sọ pé faman shahida minkum shahra falyasumhu ẹ̀ ń bá ti rí oṣù nù yín wọ́n ní gbọ́dọ̀ nù yín gbogbo mùsùlùmí ni ànábì fi ń bá wí bákan náà hadithi abdullah bin umar fi sẹ̀rù wípé ànábì ni idha ra'aytumuhu fasumu so bí mùsùlùmí kan bá ti rí àwọn gbogbo ayé ọgbọ́dọ̀ bẹ̀rẹ̀ àwẹ̀ nìyẹn àwọn tí a sọ̀rọ̀ àwọn náà tó padà pín méjì àwọn apá kan wá ní bọ́lá lò tá a bá ní tí a bá ti rí níbì kan láyé àwọn apá kan ní ẹni gbé àtẹ̀márì bí ẹrí nàìjíríà kí saudi náà fi bẹ̀rẹ̀ àwẹ̀ kọ́dà bí ẹrí ní amẹ́ríkà kọ́dà bí ẹrí ní japan kọ́dà bí ẹrí ní sin ní china ẹni bí wọ́n bá ti rí láyé apá kan sọ bá nu àwọn àfà apá kan ní là àwa náà gbà pé ẹni ìbí wọn bá ti rí àwọn ìrìnà fún gbogbo mùsùlùmí ṣùgbọ́n àwọn gbé sí maka tí wọ́n bá ní rí maka kí gbogbo mùsùlùmí ayé pátá kí wọ́n kéde kí wọ́n bẹ̀rẹ̀ àwẹ̀ wọ́n ní kílẹ̀ rí àwọn lè àná Allah subhanahu wa ta'ala sama makata al-mukarramata ummul qura fúnra ọlọ́run ọba ní al-Qur'an lọ́sọ̀ maka ní ummul qura ìyá gbogbo òlu ajẹ́pẹ́tọ́ bá yẹ jẹ́ ìyá gbogbo òlu ní tó bá ti ṣẹlẹ̀ ńbẹ́ òun náà ní ọmọ ìdájọ́ rẹ̀ ní ọmọ kárí gbogbo ayé pátá àgbáyé tó bá ti di pín àsàrí ń bì kan gbogbo ayé gbọ́dọ̀ máa gbà wẹ̀ torí pé nítorí tọ́lọ́ ń bá ní sọ̀rọ̀ kìí ṣe kẹfìrì ní ń bá sọ̀rọ̀ gbogbo mùsùlùmí ò ní ń bá sọ̀rọ̀ bákan náà tá a bá sì wo ayé tá a wà ń bẹ́yìn náà kò ní ìdí máa fúnra wá wàhálà sí ó ti lu kíní o ayé yìí ti lu jára wọn ìlú jára wọn yìí pẹ̀lú àwọn wàsáìlù alhadithiya àtẹkànlọ́jíyà tó ti wọ ayé ó ti sọ ayé di ẹyọ kan ibi a máa ti rí oṣù kí ogun ayé ọ ààwẹ̀ ọ̀rọ̀ kan nìyẹn nínú àwọn ọ̀rọ̀ tíjọ́ náà ìkànnà ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ni ìyẹ̀tìbárù ìtìláfìl mọ̀tọ́lì mọ̀tọ́lìhù bí òòrùn ṣe ń yọ bí òṣùpá ṣe ń yọ tí bá ti ń lọ rè yàtọ̀ nílùú kan sí ìkejì wọ́n ní àjẹ́ wípé ààwẹ̀ òní máa jẹ́ dandan láti jọ bẹ̀rẹ̀ papọ̀ àfipúngbà tó ń kálukú bá tó rí oṣù tiẹ̀ wọ́n ní kílẹ̀ rí wọ́n lẹ́rí àwọn náà náà ní tẹ́yìn fi sẹ̀rí Allah subhanahu wa ta'ala sọ fún anọ́lùkọ́ àwọn wípé a'udhu billahi minash shaitanir rajim faman shahida minkumu shahra ẹ̀ ń bá rí oṣù nù yín Allah subhanahu wa ta'ala alákọ̀ bíbẹ̀rẹ̀ àwẹ̀ pẹ̀lú rírí oṣù ajẹ́ pẹ̀lú tí bá ti rí oní ti máa jẹ́ dandan ibi wọn ọba ti rí wọn ìbẹ̀rẹ̀ àwẹ̀ ń ti ẹnu ẹ lè sọ pé gbogbo wa ni ọlọ́run bá dojú ẹ̀kọ́ gbogbo mùsùlùmí bá sọ̀rọ̀ ṣùgbọ́n báàlù kọ̀ọ̀kan sọ̀rọ̀ pẹ̀lú rírí tiẹ̀ ibi wọn bá ti rí wọn rí ibi tó bá wá jẹ́ wípé ń gbàtọ̀ jẹ́ pé àárọ̀ la wà ní ìsìn lọ́dọ̀ tí a ń bì àwọn míì ń bẹ lálẹ́ ní ìsìn tí a máa ti rọ́ṣù ní ìsìn kápẹ́ a wà ní twenty nine Shaban lápẹ̀rẹ̀ lẹ́nìí àwọn tí ń bẹ̀rẹ̀ lé wọ́n wá rí ní ìsìn ẹni dẹ̀dẹ̀ agbọ́dọ̀ máa gbà àwẹ̀ a sì gbọ́dọ̀ ṣe kí ni o a gbọ́dọ̀ forú gbà ọ̀sán lé àfìsẹ́ kí ni òun láfi gbà wẹ̀ àwẹ́ ọ̀wọ̀ àbẹ̀rọ̀ àwọn eléyìn tó bá ti ń di fájírù ti wọn táìmù fájírù ti wọn àwọn ètí ìkú òun kí ni o àwọn ètí ìkú òun ní ọ̀sán àìsẹ̀ ń bọ̀ àìsẹ̀ ń bọ̀ àìsẹ̀ ń bọ̀ àìsẹ̀ ń bọ̀ ìgbà táwọn bọ́ sàárọ̀ àìfòrú gbàwẹ̀ ọ̀sán la fi ń gbàwẹ̀ wọ́n ti bọ́ sínú wọn máa gbàwẹ̀ lọ oṣù oṣù pé èrè lọ́dọ̀ tí a dèrè pàwọ́ òrì kíni o ilé tẹ́sù wọ́n ní ìdán gbogbo olùkọ́ kan náà bá fi ń bá wí wọ́n ní kíni ẹ̀rí tẹ́ẹ̀tú rí tẹ́yìn náà lè fi sọ pé ànẹ́bì in tó fi báyìí túmọ̀ rẹ̀ ni wọ́n ní jẹ́ àfi sahih ìdáná muslim hadith hadithi Kurayb maula abdullahi ibn Abbas radiyallahu ta'ala anhu ardahuma Kurayb wọn lọ sí Sham Ummul Fadl àní ọ̀rọ̀ sí Sham wọn ní kọ́ba àlọ́rẹ̀ ìgbọ́bù kàtà kan wá nígbà tó dé Sham àwọn ustuhilla alayhi hilaru shahr Ramadan wa huwa bi Sham nígbà tó wà Sham wọ́n rí oṣù Ramadan ṣùgbọ́n wọ́n ṣáàmù ti dídé ìdìgbẹ̀yìn Ramadan ọwọ́ padà sí Medina ọwọ́ padà blabla Abbas abúlé Abbas wà ní àwọn tí ẹ ti ẹ bẹ̀rẹ̀ nígbò lẹ́yìn rí oṣù náà ní ṣáàmù ó ní à nígbà mo dé ṣáàmù a rí oṣù rọ ayélujára ah, ní ìlàlá laylatal jumu'a òru jimá ó làwárí oṣù àwọn tiwa ooru sátidé náà wà ní lọ́dọ̀ tiwa ó ní ìwọ̀sí rí ó ní naam mórí kọ́dà ọba àlù náà kéde tó dó lórí gbogbo mùsùlùmí ó náà ní tani o ó náà ní màáwíyà ó ní fasọ́mà màáwíyà ó sọ́mà nàás àwọn èèyàn gbáwẹ̀ màáwíyà gbáwẹ̀ gbogbo àwẹ̀ sí pàṣẹ kí wọ́n gbáwẹ̀ ilé abúlé àbáṣì ẹ̀yin náà wà tunu gbà tó ti gbọ́ra lẹ́nu mi ó ní là á lè tunu ebe ẹ̀yìn rọ́ṣù ti ní alẹ́ jímọ̀ àwọn rọ́ṣù ti ní alẹ́ sátidé náà láàánà súnmù láàánà zálù nà súnmù a ní yé máa gbà àwẹ̀ yẹn lọ hátà nàrọ̀ hátà nukmila ìdàtà e, e, hátà nukmila ìdàtà thalathina yawman aw nàrọ̀ a máa gbà àwẹ̀ yìí lọ títí tí èdè táàtì máa wà lọ tàbí kọ́ lọ́wọ́ ó pè twenty nine pẹ̀lú rírí oṣù tá a bá rọ́ṣù twenty nine rẹ̀ tí ọmọ juma tí èdè táàtì á tunu tá a bọ̀ orí oṣù á ní tunu hákàdá ìtọ́ àfi ọ̀rọ̀ rẹ̀ nu àádà wájú lè ṣèdè táwọn afáàtì mọ́rọ̀ nù wípé Eh, abdullahi abbas wa ni hakada amọ̀rọ̀nà rasulullahi sallallahu alaihi wasallam bí annabi sallallahu alaihi wasallam bó ṣe pàwọ́lá ṣe pé ká máa ṣe nìyẹn in ti àjẹ́pẹ́ ìtumọ̀ rẹ̀ ni wípé ṣáàmù sí rẹ̀ ṣáàmù sí mẹ̀dínà téèyàn bá kí ọkọ̀ mọ́lẹ̀ pẹ̀lú àánú ọlọ́run ní àárọ̀ báyìí kò ju ìrìn irú bí sí kánò lọ ìrìn irú bí sí kánò láti mẹ̀dínà sí ṣáàmù ilẹ̀ yìí débẹ̀ tá a bá wò láàrin ara wọn a rí wípé ìtìláfìlì mọ̀tọ́lì ó ti ṣẹlẹ̀ níbẹ̀ tọ́yì àwọn ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì nu wípé tó bá ti di wípé ìlú ọ̀pápọ̀ nípa ṣúṣù lílé alẹ́ àti mímá ojúmọ́ tí ọba ti papọ̀ ó ń kálukú òòlò rírí oṣù rẹ̀ eléyìí ti wà tipẹ́tipẹ́ nínú ọ̀rọ̀ àwọn àfà ara èyí tó tún súnmọ́ èyí tó ti wà tipẹ́tipẹ́ nínú ọ̀rọ̀ àwọn àfà òun náà láti sí kẹta ọ̀rọ̀ òun ni ọ̀rọ̀ táwọn àfáà sọ wípé ìdán àwọn kan wà á máa gbaṣọ ìlú mi wọ̀ wọ́n náà wọ́n wọ́n máa gbaṣọ ìlú mi wọ̀ tí wọ́n bá rí ìlú kan tó wá jẹ́ pé ìlú mi ń bẹ ní ẹ̀gbẹ́ wọn ṣùgbọ́n tọ́ọ̀tọ̀ lẹ́ni tí ń darí ní ìsìn nàìjíríà orí di kọ́ńtìrì kan ni Benin Republic ní Kotonu tí Kotonu jẹ́ capital wọn kọ́ńtìrì kan ni lábẹ́ wìláyẹ̀ nìkan ló bá a ṣe wà lẹ́gbẹ̀ẹ́ ara wa òru wà papọ̀ ọ̀sán wà papọ̀ tí wọ́n bá ní orí oṣù ní nàìjíríà wọ́n ní dandan ni fún ara kútọ̀nù kó fi bẹ̀rẹ̀ àwẹ̀ tí wọ́n bá sì rí ní kútọ̀nù náà dandan ni fún ara nàìjíríà náà kó fi bẹ̀rẹ̀ àwẹ̀ kí wọ́n gbọ́dọ̀ ló pé ìlú yàtọ̀ lókùrúgbà tí wẹ́dà wọn ní yíyọ oòrùn àti wíwọ̀ rẹ̀ tí ọba ti yàtọ̀ kódà kí wọ́n má lò lórí kankan náà ọ̀rọ̀ rẹ̀ kẹta táwọn àfáà sọnù ṣùgbọ́n wọ̀nyí ti máa ń da yàn án yàn lẹ̀ àwọn àfáà wá jókòó majlisul fiqi wọ́n jókòó rọ́bítọ̀ wọ́n jókòó àwọn ẹ̀tù kìbárì ulama bilimọ́kà tàràbíyà sàúdíyà wọ́n jókòó wọ́n wá ní kí ni ìbàjẹ́ ọ̀rọ̀ wọ́n pe àwọn àfà lórí àlámẹ́rì wọ́n kálukú ń kẹ́rì rẹ̀ wá ṣùgbọ́n ọ̀rọ̀ táwọn àfà wa sọ ni wípé àwọn apá kan ní in tó jẹ́ kí àwọn òmú ọ̀rọ̀ táwọn kọ́kọ́ sọ ó ní pé tawhidul qulub yóò ṣẹlẹ̀ wàlí tihad ẹnu àwọn mùsùlùmí ò lè papọ̀ ọ̀rọ̀ ò lè jẹ́ wípé bá ṣe máa kírun wa tí ẹ̀ mọ̀pá máa kí ìmáàmù tó bá lídìí wa tó bá rúkú látòrúkú tó bá gboríkò lágboríkò tó bá foríbalẹ̀ láforíbalẹ̀ tó bá gboríkò lágboríkò tó bá sálámà látò sálámà bẹ́ẹ̀ náà lọ ẹ kí ààwẹ̀ náà rí ńlọ́jẹ́ káwọn sọ wípé gbogbo bí wọ́n bá ti rí lágbàáyé kí gbogbo mùsùlùmí máa gbà ààwẹ̀ lọ ọ̀dà ẹlẹ́ẹ̀kejì tó bá wá jẹ́ pé òru ọ̀pápọ̀ ọ̀sán ọ̀pápọ̀ nǹkan ẹ̀yà wọ́n ní kí ó ká akókò kálukú náà kí wọ́n ti gbà pé wọ́n ti bẹ́ẹ̀ rí náà nà àwọn àfáà wá ní ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹrin ó ní wípé ìjì àlù kúlà fardin minal afrod wà kúlà baladin minal bilad tahta hukumi amirihim wa sultanihim wa walihim gbogbo olùpátá tó bá ti jẹ́ pé àwọn mùsùlùmí bá ń bẹ́ẹ̀ tí a bá ti ló lórí ẹ̀fí ẹ̀lẹ̀ pẹ̀lú yíyọ òrùn wọn àti wíwọ̀ òrùn wọn ìjọ tí wọ́n bá bẹ̀rẹ̀ àwẹ̀ kọ́ máa wá látẹnu ẹni tó dó lórí wọn ìjọ wọ́n bá túnu kọ́ máa wá látẹnu ẹni tó dó lórí wọn wọ́n ní sẹ́yìn lẹ́yìn lórí ẹ̀ wọ́n lẹ́yìn lórí ẹ̀ jẹ́ àmì hadith abdulrahman wahid muhammadu fi sunan bisnadi sahih hasan sọ wípé sọ́ọ̀mùkùn yawma tasumon ọjọ́ àwẹ̀ yín náà lọ́jọ́ tẹ́ ẹjọ́ ń gbàwẹ̀ papọ̀ wà fítòrùkùn mi ọmọ tòfìtìrán ọjọ́ tẹ̀ sí túnu òun náà lọ́jọ́ tẹ̀ ń túnu wọn lọ́rọ̀ ọlọ́run fi ń bá ànábì fi ń bá àwọn tí wọ́n bá jẹ́ lórí àwa mùsùlùmí nílùú kọ̀ọ̀kan ìfi ń bá wa wí pẹ̀lú nǹkan tí wọ́n bá rí ìdán sùúdíyà pẹ̀lú àwẹ̀ wọn ẹ̀fí wọn lẹ̀ pẹ̀lú rí oṣù wọn nítorí kíni torí bá a ṣe sọ̀rọ̀ nísìn nígbà tí ọbẹ̀ tóbi ọgbọ̀nsẹ̀jú táwà báyìí pé akínú tán bì wọ́n ti múra mọ́ gíríbì ní sùúdíyà àwọn ti ẹ̀tún súnmọ́ wa a nílùú tọ́jọ́ wípé twelve hours ní bẹ̀rẹ̀ àwọn àti Malaysia takriban ọ̀fẹ́ tó bí twelve hours ti bẹ̀rẹ̀ àwọn àti Malaysia ìlú mi ń bẹ ti bẹ̀rẹ̀ àwọn àti ó tó six hours ìlú mi ń bẹ ti bẹ̀rẹ̀ àwọn àti ó tó ten hours ìlú mi ń bẹ ti bẹ̀rẹ̀ àwọn àti oríṣiríṣiríṣiríṣi báwọn Togo lẹ́nẹ̀mẹ́un bíi wákàtí kan ní jọmbẹ̀lá yà bí ẹn fọwọ́ yí agbó wọn ní òbí kan ní òtò rúrùwà àtọ̀sá papọ̀ a ní a máa bí ẹsẹ̀ ṣe léyìn wọ̀lá alam tọrọ ọ̀yà lẹ́nugbà mọ́lọ́dùbà òru náà náà lòru yín láìsí a máa fi wákàtí kan lídi wa wọ́n nígbà mí àtúmọ̀ àsún ẹ̀yìn ìgbà mí àmọ̀ àsún wájú bí ẹ wá láago tí ẹ fọwọ́ yí ni o ọlọ́run lọ́mọ eléyìn bí ọ́sà yìí àbí ẹsẹ̀ ń hal àwọn wa ní kí tó bá jẹ́ pé ẹ fẹ́ tawhidul qulub ṣe bí tí àlùfájàrí bá yọ ní mẹ́kàlẹ́ tọyọ maka ní ìsìn wọ́n kí àsùn bá ní maka bọ́yá wọ́n kí ní 330 Nàìjíríà ṣe làwọ́ kírun bí àtúrọ̀ ìkàkírun wọ́n ti kí jímà darí ní ìsìn sóòdíyà wọ́n ti kára sáré darí àwọn ètí ìkìjúmọ́ so a lè fi eléyìí ò ṣe ẹ fi ìlú kọ̀ọ̀kan lẹ̀ pẹ̀lú bó ṣe jẹ́ wípé àìmọ́jọ kírun lásìkò kẹ̀kẹ́ náà tó jẹ́ pé ń gbà sìkò ń bá tó ní òkírun rẹ̀ kò sọ pé mùsùlùmí pé yẹlẹyẹlẹ tí wọ́n bá ní ìsìláàmù ẹ̀sìn ẹyọ kan ni eléyìn àwọ̀ wa ohun ọ̀sẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ àwọn ẹjọ́ kankan náà torí pé àsìkò tá ń kírun náà ìkankan náà ní ń bọ́ sí ṣùgbọ́n bá a ṣe wa ń eléyìn wípé iye òpin wa náà ń o kò pin ẹ̀mí wa ọ̀rọ̀ ti parí ń bi eléyìn àwa ń bọ̀ àwa ni yóò mú ṣak ọjọ́ tá a máa wò pé lápẹrẹ twenty nine ṣàbá láti wáyé o lálẹ́ yìí ní ìsìn tó rọ̀ bá ti wọ̀ sí wọn ò rọ̀sù àbí wọn ò ní rọ̀sù o tọ́lọ̀ jẹ́ wà Ramadan àbí ní rọ̀sù o tí wọn bá sì ti rí tí ṣàbá ó di kíni o tí ó di thirty aha àwa débi tá n lọ eléyìí àwọn àáfàá ní tá a bá ti di pé a bá wọ oṣù tí wọn rí ká má fura wọn wà láṣẹ intanẹ̀bí sọ ni ká padà sí ká gbà wípé ṣàbáǹdì táàtì nu àwọn apá kan wọ́n ní tó bá ti eri twenty nine méjì lọ́rọ̀dọ́ àwọn eléyìí ni madhabu abdullahi umar radiyallahu ta'ala anhu tó bá jẹ́ pé abá wojú sẹ́mà tí sẹ́mà clear kò sẹ́ sùjó kò sẹ́ rukú kò sọ̀yẹ́ kò sí kankan làwọn awọ oṣù láàárí awọ oṣù àṣekí ah, ni o ààrí ah, kí ṣàbá nǹkan gbà wípé ó ti di táàtì nu ṣùgbọ́n tí kùrùkùrù bá wà lójú ọjọ́ nígbà táwọn wọ oṣù àbí ọyẹ́ wà àbí eruku wà àbí òjòsú asámọ̀ pé ó sì àsìlè róṣo ṣùgbọ́n nígbòjò ti ẹ̀sùn ìsá ti ẹ̀wà lérí tá a bá lè rí nǹkan kan fi sí ẹ̀skúsì tí ò já lè rí a jẹ́ wípé ṣàbán ti di 29 ooo kí ló wá fa mọ́sálà abúlọ́bùn Umar olóògbàdì ìfìwà tánàbí sọ wípé ẹ gbọ́dọ̀ bẹ̀rẹ̀ rẹ̀ tẹ́yìn rọ́sù tẹ́ẹ̀bà wá rọ́sù kí ṣàbánà máa pé kí ni o kọ́ máa pé tààtì wọ́n lọ ń gangan fún rẹ̀ tó bá jí tó wo sánmà torí pé sánmà clear tí ó rọ́sù kò ní gbáwẹ̀ ṣùgbọ́n tó bá rí pé sánmà ò clear yọ gbáwẹ̀ yóò kà sí wípé àì clear sánmà ó ní ọ̀jáwọ̀n rọ́sù pé oṣù yọ ó ti in tó ń gangan sẹ́wọ̀n ó ti yàtọ̀ sí si, àdífì tọgbáwà àwọn ní mas'ala lọ́dọ̀ àwọn àfà tọ́rọ bá wárí báwọn alìlìmọ̀ ìtàbàrù ìndànà fi dín wàlẹ̀bí na dínú mọ́sọ̀ àtàlàbìhí máa àwù rọ́wí àwọn máa rọ̀ wáwù ṣe ń tí sàbẹ́ bá gbà wà látẹnu ànábì ṣe ń rárá wà káwọ̀ òfin ṣẹ̀sìn ni àbí ń tọ́ bá gbọ́yé bí ẹn tó wá rí ànábì lànàbì sọ wípé ẹ gbọ́dọ̀ ẹ tẹ ìrọsù tẹ ẹ bá wá rọsù fákúdùrú làwù ẹ ẹ ẹ ẹ ẹyin náà ṣe é rí kọdàrọ lédè lárúbáwá ìyẹn kúdùrú ọdọrán ìtumọ̀ méjì lè máa ń ní ìmọ̀ àtúmọ̀ kéèyàn ọkà nǹkan pé a sì máa túmọ̀ kéèyàn ò fúnlẹ̀ mọ́ nǹkan lápẹẹrẹ alọ́sítàn sọfà nínú àlùkùránì wàdànún ìdáhàbà mọ̀gọ́ọ̀dìbẹ̀n a ìrìn ànábì rán àwọn èèyàn rẹ létí wípé èmi ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ibi ń bá ti ní kẹ tó ẹsẹ̀ tó ẹmẹ́sẹ̀ tó tó tó ó dídí ànábì mi ń bẹ̀rí tí mo sáwọn èèyàn sọ fún wa pé wọn ò tọ́lọ́run òjò sún tòótọ́ ànábì wọn ni mo kékeré fún yín ẹ̀gbọ́ ọ̀dà òjò ló ti ìbínú ọlọ́run nì nì nì wájú yìí nì òjò ti sú òjò ya eré mo fi yín lẹ̀ ẹ̀rù tó ju yín ọkàn ọwọ́ ń lọ ọlọ́run ní fàdọ́nà alànàkìdọ̀rọ̀ àlẹ́ yìí ẹ̀mí tí ẹ̀jọ́ náà ni wípé ṣebí tọ́lọ́ mò ń ṣe kò kú lè fúnlẹ̀ mọ́ mi ná ó lòun ó fìyà jẹ wọn àpẹẹrẹ yẹn sì ti dé ṣùgbọ́n kó fi jẹ́wọ́ ètí ìtò mo sì bọ́ ọlọ́run bínú mo kúrò láàrin wọn ìrò pé mo ti ìṣẹ́ ìtòsí náà nù ọlọ́run sì ti ṣẹ̀mí torí kíni lọ́ba lọ́tọ́ ní abá ní wọ́n gbójú òkè wọ́n wo sánmà ah! ojú ọmọ lọ́sùn tòótọ́ yìí ọ̀rọ̀ ọkùnrin ti sẹ́wọ́ wọ́n yẹ ẹjẹ́ àlọ́ lé rẹ̀ wọ́n délé rẹ̀ wọ́n ni ah! ah, àmọ́ bá ó ti kú olù ọ̀dà kò burú kí ni ká ká ṣe wẹ́rẹ́ kò wa ni kó bóde o ẹ̀ ń bá jẹ́ yàn gbèsè kọ́ lọ sẹ́ o ẹni tó bá ní tó fi sèyàn ní jàǹbá kọ́ lọ wa kọ́ ọmọ rẹ̀ ẹnbalẹ̀ ẹran náà àti gbogbo tí ẹran rẹ̀ náà bí ẹnbalẹ̀ díẹ̀ àtọ́mẹ́ díẹ̀ náà ń kálukú wá bọ́ọ̀ta á wà lọ sí pápá báyìí á wà lọ máa fara rẹ̀ fọlọ́n pé a ti rí àpẹẹrẹ ìyá rẹ bóò sì sọ́kalẹ̀ mọ́ kọ̀sẹ́ tó lè mú ọ sí láti sánmà kò sára bí wọ́n bẹ́ẹ̀ mà wọ́n wá ń fara rẹ̀ ọlọ́run ní ẹlẹ́sẹ̀ báyìí ẹlẹ́sẹ̀ báyìí ọ̀dà ìmọ̀ wa tó wá padà báyìí bínú sànàbí mi tó fi yín lẹ̀ tásìkò yèèdè tẹ́ ẹ̀ kàrà pẹ̀lẹ́ lásán ìyẹn tó di pé ọlọ́run fájà Allah subhanahu wa ta'ala wá mú inú ẹja ó wá sọ di ẹ̀wọ̀n fún ànábì Yunus eh, fàzọ́nà alẹ́nàkìdọ̀rọ̀ àlẹ́ ẹ̀mí rẹ̀ ní pé àlè àlè fúnlẹ̀ mọ́ tí wọ́n bá ní kọ̀dọ̀ lè fẹ́ràn a máa túmọ̀ àdọ̀ ìyákọ̀ kí wọ́n fúnlẹ̀ mọ́ nǹkan abúlẹ́gbùnú Umar ní tó ń gbọ́yé ni wípé tí nǹkan bá ti gba ojú sámà kúrúkúrú ní o ẹ̀sùjọ́ ní o ká fún sámà lẹ́skíùsì wípé oṣù ilẹ̀ tẹ́sù ti yọ kúrukúrú ní òdì àárí ìlò fi máa bẹ̀rẹ̀ àwẹ̀ jẹ̀máà ìntọ́gbàwá yìí ó yàtọ̀ sí nǹkan tí ìntòhún ṣe yìí ó yàtọ̀ sí ìntọ́gbàwá ṣùgbọ́n kan wà ń bẹ́ńbẹ́ ṣùgbọ́n wò ni èèyàn gbọ́dọ̀ gbìyànjú láti rí wípé wàláhi wàlá àwọn àfa àti lọ àwọn alágbàwí ló torí wípé kúlàmà kọrùbà zamanu min adi nubuwa

kìí sọ pé kíyàwó bó ń ṣe kìí sọ pé kò sọ pé kọmọ bó ń ṣe kíni o kọ bó ń ṣe ṣùgbọ́n àwọn èèyàn ó sì rán ọba dá wa à ń pè nǹkan kan ní ìfẹ́ mú nǹkan dógóńgó ìmọ̀ ń wà lẹ́mì ọ̀tọ̀ lẹ́tẹ́ ti ṣàìtàn ọ̀tọ̀ ní ìfẹ́ nǹkan dógóńgó ẹlòmíì ti bá ń ṣe àlùwàlà yóò kìí ṣe pé oníwáṣíwáṣà ṣùgbọ́n yóò rí pé òun jẹ́ kómi ọmọ akún gbogbo ara òun dáadáa irú rẹ̀ irú èèyàn bẹ́ẹ̀ ó abdulhamid abbas abdulhamid umar radiyallahu ta'ala anhu gbogbo tí bá ń ṣe báyìí ẹ̀rù ọ̀sà máa bà yóò sàrà máa ṣe pé tí n bá mú bí tí ọba ti ẹ̀rí bẹ́ẹ̀ yóò ti ẹ̀rí bẹ́ẹ̀ báyìí ìlọ́fà tó fi jẹ́ pé ń gbà tó kú díẹ̀ tí ó kú ọ̀làyé ọlọ́wọ́ bá gbojú rẹ̀ torí tí bá ń sàlùwàlà ì máa kí omi bọnú ojú radiyallahu ta'ala anhu wa arda ọ náà ni in tó gbé yìí ṣùgbọ́n gbogbo ẹ̀ ń bá ní kíní ìlà kò gbọ́dọ̀ pèpè lọ ọbẹ̀ èmi ọlọ́run ṣe ní ẹ̀ńtọ́jẹ́ wípé ẹ̀mí mi è balẹ̀ àfi tí n bá tó kí àlàmọ́rì tán tọ́lọ̀ ń bá sí ọ́ báwọn má pe ẹlòmíì lọ sí ibi irú nǹkan báwọn tí ó fi á di wípé àní ẹ̀sìn ọ̀wà á di pé kò síbi tí ó ṣe é gbámú bẹ́ẹ̀ mà gbogbo àgbóná kiri kiri kiri ẹ̀ńtọ́ àhán kan bẹ àbádà gidi náà fi máa ń sàlùwàlà tó bá mú omi tó bá nílẹ̀ mọ́ ọwọ́ wáyì yóò ṣẹ̀fọ́ gbọ́ wáyì yóò tún gbó padà yóò da padà òkè yóò da padà sẹ́lẹ̀ yóò tún gbó omi mi ìgbà mi bẹ tẹ pé ẹlòmí ọ̀kan nù àwọn sálàf kọ́lọ́mbà ni yọnu sí wọn ẹnìkan wá bá wọn jọ kan ó lòun ní jẹ́nàbàlà òun wá wẹ̀ lákọ̀ọ́kọ́ òun rí i pé ọkàn òun sọ pé bọ́yọ̀mí ọ̀dàbíyà òun tàbí pàlàpọ̀lọ̀ òdì òun òtún wọn ẹlẹ́ẹ̀kejì òun lòun bá ní kò burú bóun sẹ́ ń òǹbá wẹ̀ ní ẹgbẹ́ odò nígbà tó ń wẹ̀ lẹ́gbẹ́ odò tàtó ìsàlọ̀ làtẹ́ òun káwùlẹ̀ kò ní omi òun lòlúwẹ̀ mẹ́ pé ọlọ́ọ̀bá jẹ́nàbà mọ̀ wẹ̀ fún ọyọ́ mo tún wá jáde padà ọkàn mi ò fín lọ́kàn balẹ̀ ṣé mo lè má ṣé ṣé mo sì lè kírun báwọn àfààní má kírun má ó ní kí má ṣe ni má ó ní má kírun má lọ́ bá pẹ́yìn dà kó wọn mẹ́kì mọ́bò òkè yẹ̀hùn nà má kí ó bá dojú kọ àfààní pé ah, láàrín àbá fún mi ká ṣe irú fatiwa yìí ṣé báwa ní ẹ̀sìn má ṣe báwa ní ẹ̀kọ́ mọ̀kìrùmọ̀ torí pé làákàyèrè òsì ń bẹ́ mà ọlọ́run òsì ràn wèrè ní ìrùn ìyá ń pòun sẹ́wà owó ẹ̀wẹ́ kílòpẹ̀ láwọ̀kọ́ ọwọ́ ẹ̀kẹ́ yẹ̀dẹ̀ ó tún wá rírẹ̀ ẹbọ mi ó tún ní omi tó kù kò dé bá làpọ̀lọ̀ òdì rẹ̀ àbí ọ̀dàbíyà rẹ̀ nǹkan míì ti wọ̀ irú eléyìí yàtọ̀ iyo ọ̀tọ̀ ni wọ́síwọ́sà gbogbo ẹni tíṣẹ́ ìtọ́n fi ń bá jà kọ́lọ̀mbà ni gbà lọ́wọ́ rẹ o kọ́lọ̀nkọ́ sàrọ̀ ni gbà wọn lọ́wọ́ rẹ o torí pé tèèyàn jẹ́ ni lásìkò àwọn àfọwọ́ Ibn Taymiyyah ẹnìkan ń bẹ tí wọ́n bá tọ́ bá wọn kírun ìṣáì ìwọ́n ń ṣe àlùwàlá ha i ha ìpa lọ ìlọ́fà tí a lè ìdọ́ ibi ìdọ́ ìfomiwọn abẹ́ ìlànà bí ìfisọpọ̀ wà ní ìsọ́nù ìfitọ́rọ̀ lára àwọn àdámọ́tọ́lọ́ ń dámọ̀ wà nẹ́bí ọlọ́run tí a bá sàlùwàlà tán tàbí a bá tọ̀ tán tàbí àtàbà tán wọ́n wà mú omi ẹ́sìrà wọ́n wà bùjú abẹ́ tí ó rìn abẹ́ dáadáa wọ́n à máa lọ wọ́n lọ máa sì bàdá fọlọ́run a sì túmẹ̀ ní pété mi àtẹ̀yìn bá dé àní ní rúmánì wọn èyí tẹ̀sù bá fẹ́ gbẹ̀mí rẹ̀ pé abẹ́ rẹ̀ ro abẹ́ mi ò ro mi mo bomi dábẹ́ ntí ń wì náà bẹ́ẹ̀ mi ò ro ọdún títí ń kí lọ ní nǹkankan tó kàn nǹkankan ọ̀kan nǹkankan ọ̀kan ó ní mìírin abẹ́ fúnra mi móbó mi lù bí nǹkan tí ẹ bá padà wà kẹ́ èyí ò ní kó nu wàhálà ṣèitán èyí sì ti ṣe nǹkan tí wọ́n na èyí ò sì lè bọ́ lẹ́yìn ṣèitán tí a ti sí ẹ̀mí rẹ̀ lẹ̀ fún eléyìí ò bá wọn àwa ń bọ̀ mọ́sára wa dé ẹni tí ó wà kéde pé wọ́n rí oṣù lẹ́nìkan bá dá oṣù yọ́mù ṣákì oní ọjọ́ tí à ń wò sọ́nà ọjà rọmọdán àbí òní

juma ọlọ́jẹ́ ìbẹ̀rẹ̀ ramadan àbí òní ìbẹ̀rẹ̀ ramadan àwa ń àwọn àfáà ni tọ́ba wá rí báwọn bóò ni àwẹ̀ ó sì wá rí tí ramadan bá wá lọ rè jẹ́ bẹ́ẹ̀ tóòtọ́ kúrukùrú wá gbójú ọjọ́ kakọ́ mu sọ́wọ́ kúrukùrú tó gbójú ọjọ́ yìí ó ní òdì àárí nígbàtí wọ́n ní lọ́ba di àárọ̀ ní ọba kéde pé àdúgbọ́dọ̀ ọlọ́run wọ́n rọ́ṣù o àwọn àfáà ní mẹ́rin ni tí ó máa ṣẹlẹ̀ nǹkan àkọ́kọ́ mo ní apá kan náà àwọn àfáà ní ẹni tó bá jẹ́ pé àti twenty nine ṣàbán gan tẹ́lẹ̀ ó ti dà ní èpè ọ̀la yìí tí ó ń pè ní yóò mú ṣákì ó sì lè jẹ́ bẹ̀rẹ̀ Ramadan èmi ti gbé mo ti gbé wù mí àníyàn pé ààwẹ̀ mi ti bẹ̀rẹ̀ báyìí ìní fi ń jẹ sàárì àníyàn ní fi ń jẹ sàárì náà wà sọ̀rọ̀ ọjọ́ ń wá bọ́ sí ọjọ́ tí wọ́n apàṣọ pé ọlọ́sùn tóòtọ́ apá kan àfáà ló ti bẹ̀rẹ̀ ààwẹ̀ náà nù. jùjùzíhù mádàmà náà náà sàn apá kan nínú a lè epo ti bẹ̀rẹ̀ àwẹ̀ torí pé ńgbà tí ń sọ wípé òun ti jazama kèké wọn ètí ìrọ̀sù kò sí lè bẹ̀rẹ̀ àwẹ̀ sí wọn tó rọ̀sù ṣùgbọ́n ọ̀rọ̀ àwọn tí wọ́n lò ti bẹ̀rẹ̀ àwẹ̀ òun ló súnmọ́jú níbi eléyàn ojú kanu ojú mi wàá dé ẹnìkan kan pé ọ̀la sì lè jọ́rọ̀ mọ̀dọ́ o ọkàn rẹ̀ ní olè mẹ́jọ̀rọ̀ mọ̀dọ́ dé ń gbà láti fi súnmọ́ lọ́hùn dé ń gbà tàbí dé ń fi àníyàn mi kọ́ asumuhu bì níyàtí mụ alakọ jẹ́ nfàníyàkọ̀ pé je ń dúró láàrin méjì ojú kan ní inú kẹ́yìn ọ̀sọ̀ pé jẹ́ ń gbà láti fi súnmọ́ lọ ojú kan nù ojú ni pé jẹ́ ń gbà wọn jẹ́ ń wá pín ẹ̀mí mi méjì bí ọ bẹ́ẹ̀ pín ọrọ́sù pẹ̀rẹ́ mi bẹ̀rẹ̀ náà nù bí wọn ọ̀rọ̀ ọgbà ńláda àníyàn lọ́dọ̀ àwọn aha Imam Abu Hanifa wọ́n ní ọmọdọ́ rẹ̀ náà ti bẹ̀rẹ̀ nu torí àwọn òsì tí wí wọ́n ní àjẹ́ pé rẹ̀ ti bẹ̀rẹ̀ nu apá kan àwọn àáfàá sọ wípé àwẹ̀ rẹ̀ ò o nítorí kíni nítorí wípé ni ṣe tẹ̀bùyìtù ṣáájú kó tó bẹ̀rẹ̀ àwẹ̀ tẹ̀bíìtù náà ni pé ọ̀lá o wọ́n gbá àwẹ̀ anábì ní gbogbo ẹnìkẹ́ni tí ọba jẹ́ pé yọ̀ọ̀bá ṣáájú lẹ́mìí rẹ̀ kọgbà àwẹ̀ fọ́rọ̀ ọba èèyàn máa ń ṣe ṣáájú kálífà dárì kó tó là ní masala wa dé ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ àwọn ẹlẹ́ẹ̀kẹta ẹnìkan tiẹ̀ òun ó lè jẹ́ rọmọdọ́n ó lè kansa rọmọdọ́n ọkàn sákòrò aró tiẹ̀ kèétí ìjẹun kèéjà but kò pínlẹ̀ jẹun kò sí kankan nígbàtí èdè bí aago kan máa ń pé wọ́n mọ̀ ènìyàn rọ́ṣù wọ́n sì kí ni wọ́n sọ ah, àwọn ọ̀nṣẹ́ náà tẹ́lẹ̀ kò lánìyàn kò dá àwọn apá kan àfáà ní kọ́ máa bá lọ bẹ́ẹ̀ apá kan ní yóò máa bá lọ bẹ́ẹ̀ ṣùgbọ́n yóò gba ọjọ́ kan padà torí wípé kò ṣe tẹ̀bù yìí tù tí ànábì ní ẹni tí ọba ti bàyíyàtà láṣìyàmàlàwù ẹni tí ọba ti ládìyàn pé ọlẹ́yìn ń bẹ̀rẹ̀ àwẹ̀ fọlọ́run ọba subhanahu wa ta'ala tí ó sì jẹ́ pé àwẹ̀ ọ̀ràn yẹn ni tí àníyàn ọba ti ṣáájú kọ̀ láwẹ̀ ìyẹn ló máa wà fún àpín méjì wípé títẹ̀bí yìí tùbá ń bẹ nú ẹ̀sìn sójú ojúmọ́ náà máa ṣe bìnrin àbẹ́ kọ̀ọ̀kan pé sí àwẹ̀ ẹjọ́ kọ̀ọ̀kan ilá máa ṣe báwọn wípé rọmọdọ́ ọ̀la ọ̀lẹ́yìn ààwẹ̀ tí mo fẹ́ gbà lọ́la Ramadan ta wà náà iná mo fẹ́ gbà fọlọ́run apákà àfa àsọ̀bá ṣùgbọ́n wàhálà lélẹ́yìn àti bẹ̀rẹ̀ Ramadan náà lè yóò ti lánìyàn pé àti kónú oṣù yìí ọlọ́mọdé ń sàárẹ̀ o mo ti bẹ̀rẹ̀ Ramadan mi náà fún àlọ́sùn àtàrà nítorí kìíní torí pé ìbáàdà tún mustaqilla ni wa rukun arkan islam origun kan no rubu ẹ̀kọ́ ẹ̀sìn ni tó dá dúró lódìdí bó ṣe dúró lódìdí náà ìlànà ya be náà kò fa rẹ̀ te dópin apá kan ni la ó kà dúró lódìdí ni ebo gbon ọjọ́ ni ọjọ́ kọ̀ọ̀kan sì ni onígbà tí ibadan bẹ̀rẹ̀ nbe onígbà tí ń parí ai fo ru gbààwẹ̀ O la fi ń gbààwẹ̀ a jẹ́ pé a máa ṣe tabiitu lórúkọ kan ṣùgbọ́n wa àkọ́kọ́ ló wọlé pé ìbẹ̀rẹ̀ ó ṣe kíni ó ti gbé nǹkan awari imami ìmàmí ìwòlárí wọ́n ní ṣe bí ọ̀sàsáràn gan ó ti wọ ọ̀dọ̀ àwọn ìyá wárí bó sọ́nà díṣẹ́ wàá Aisha wípé bó wà ní wọ́n ní ah, dáadáa ni àdúgbò ní kí aláàní kò kò sí kankan lé ah, bó lọ́sàn sí làwọn bí n ní èmi jẹ́ lónìí wọ́n ní àárín ah, kankan àrẹ́bí ní ivan àníbí wa lo ivan ìní sọ ìmọ̀ ajẹ́ pé mo ti ń gbàwẹ̀ lọ́nà àfọlọ́ náà nù àníbí òsì tẹ̀ tẹ̀bí yìí tù àwọn afáwọn apẹ méjì wọ́n ní intanẹ̀bí ni wípé àwẹ̀ ọ̀ranyàn olónìdí tẹ̀bí yìí torí pé gbogbo tí èyàn bá fẹ́ fi sánmọ́ lọ́wọ́ bá subhanahu wa ìgbà tí bá ti ń dààmú rẹ̀ náà ni ti ń seun torí pé wọ́n pinnu lábọ̀ lọ́rùn tẹ́lẹ̀ mo fẹ́ gbà wẹ̀ fọ́nà mo wá ń wò wípé eyín láàrin tẹ́lẹ̀ tó fi bí aago kan aago méjì mẹ́ta kò sí nǹkan tá a jẹ́ tó lọ́ba wà bóni agúbẹ́ta àbọ̀rẹ́ ní bò lẹ́yìn mọ́ ẹ̀ ń bò lẹ́sù ọ̀dà nàwẹ́tù náà kọ́ máa fárílà pẹ̀lú rẹ̀ mọ̀ ń sé lọ wọ́n ní bí ti ìsúnmọ́lọ̀ nígbà tí ìsọ̀rọ̀ àlọ́run rẹ̀ ó ti ní náà nà ṣùgbọ́n bí àwọn ẹ̀tọ́ rẹ̀ ọ yàtọ̀ àwọn apá àfa àsọ̀bá yẹn wípé ìyàtọ̀ tí mẹ́láàrin méjèèjì nu àwọn apákan àfáà ní ọdá abẹ́ǹ tóòtọ́ àti tààwọ̀ ọ̀rẹ́yàn náà àti èntí èsì ọ̀rẹ́yàn kíyàn ọmọ ṣe tẹ̀bí yìí tù níyà olọ́dọ̀ àwátù o tó sì kí ni olọ́dà jù àwọn arí masala mi lèyàn bá wà ń lù rẹ̀ wọ́n ní ta ni ó kéde ní ìsìn àtijọ́ gbọ́yé wípé abẹ́ àṣẹ tá ní àmìrò àwọn mùsùlùmí lápẹ̀rẹ̀ ní nàìjíríà sultanu ni ọ̀fẹ́ ọkọ̀ torí pé tí wọ́n bá sọ pé rọ́ṣù ní nàìjíríà bára Saudi ọba gbọ́ BBC ó gbé aljazira ó gbé kìí ṣe bada Ìbàdàn wọn dàkọ mme àbíyàn ni wọ́n dàkọ kìí ṣe bàbá wa kọ́lọ̀ jọjáde ki jẹ́ kí lori ori lórí orí lori daada lórí dáadáa daada bàbá dáadáa ní bàbá bàbá ni wọ́n kọ́lọ̀ jọjáde kọ́ ni ní fún alátùpọ̀tán dáadáa kó jẹ́ akírun lẹ́yìn wọn pẹ́ kó jọ kọ́ mọ̀jẹ̀ ki seitan kọ́ wọn lọ́bàrọ̀lọ̀ sultan wọ́n sàkówá agbogbo àwọn tí wọ́n yàn kalẹ̀ ní bá ń bi léèrè béèrè ṣùgbọ́n kọ́ mà gbé kalẹ̀ ọ̀rọ̀ nínú ọ̀rọ̀ tí sáà ń sọ èyí tí ò lè jẹ́ wọ́n bàgbọ́ sáà ń bẹ̀ ó sì rọ̀sùn tóòtọ́ ní bá ní tí ó gbogbo tó ń sọ yìí àròsùn náà kílòkọ̀ ọ̀wọ́n máa gbọ́ ó sí tẹ́lì náà nígbàtí wọ́n ka network news ìtí wọ́n wù ní wípé sultan sọ pé àwọn òrùsù ọ̀la ti ṣàbáwọn ó sì rọ̀sù tọ́lọ́n fi hàn tóòtọ́ kí ní ìdájọ́ tiẹ̀ ni in ti ń bẹ̀rẹ̀ òun nǹkan mẹ́ta ni àwọn sọ wípé ọ gbọ́dọ̀ bẹ̀rẹ̀ àwẹ̀ sọ wípé ń bá àwẹ̀ yìí lọ àwẹ̀ rẹ̀ wá di thirty táwọn èèyàn di twenty nine ní abárọ́sù ṣe àmà pé kò ní mùṣkílà ṣùgbọ́n àwẹ̀ rẹ̀ di twenty àwẹ̀ rẹ̀ di àwẹ̀ rẹ̀ di thirty àwọn èèyàn rọ́sù ní twenty nine ṣé yóò tún ní twenty nine àbí àwẹ̀ tiẹ̀ náà ọ gbọ́dọ̀ báwọn èèyàn lé apá kan àfáà ní ọ̀rọ̀ àkọ́kọ́ ni wípé ṣé bó ti bẹ̀rẹ̀ àwẹ̀ ṣùgbọ́n tí òun ti fijọ́ kan lékún ó ti fijọ́ kan lékún wàyúftìrù sí rọ́n ìjọ tí wọ́n bá ní ọrùsù yóò wà sínú ní kọ̀rọ̀ yóò sì kéye yóò sínú kọ̀rọ̀ ó ti sínú kọ̀rọ̀ ìdájọ́ tiẹ̀ ìdájọ́ kan nílà wọ́n ní ẹni tí ó sì ní wípé yẹ̀súnmù bìrù yàtì ìntorí náà ní ẹ̀bẹ̀rẹ̀ e, àwẹ̀ ṣùgbọ́n wà yúftìrù máa nas àwọn èèyàn ni ó wà bá túnú awẹ́ rẹ̀ bá àjẹta àti wá ìgbà ah, tó pé tọ́lọ̀ fi hàn ló ó ní wípé kò gbọ́dọ̀ bẹ̀rẹ̀ àwẹ̀ pẹ̀lú rírí tó rí un torí ànàbí ti sọ wípé sọ òmùkàn yóò mọ̀ tẹ̀sùn náà àwẹ̀ tí ń já àwẹ̀ náà lọ́jọ́ tẹ ẹjọ́ ń gbà wẹ̀ pọ̀ lù yín tí wọ́n nìkan èsè pọ̀ ń dáàgbà wà fẹ́tọ̀rọ̀kùn yóò mọ̀ tuftirun ìjọ tẹ̀ ń tunu náà ń jọ tí gbogbo yín tunu tí èsì pẹ́ ní nàìjíríà lónìí sí ń gbáwẹ̀ àwọn ní ń gbáwẹ̀ táǹkẹ́dẹ̀ wọn lọ aláṣẹ mùsùlùmí wọn ni náà ni ààwẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa eléyìí ó kílíà sí abáhùn táwọn alẹ́ ń tí ó gbé ìkéde ìjáde ẹni tí ó gbé ìkéde ìjáde òun náà ni aláṣẹ àwa mùsùlùmí jàmáà ẹjẹ́ àkíyèsára o ìntí à ń pè ní ẹlẹ́yàmẹ̀yà kò gbọdọ̀ wọnú ẹ̀sìn máa wà lọ́wọ́ o in tí ànábì ò fi sinmi tẹ́ ìjáde láyé nu o ẹ oṣù haúsá ni o inú koto ní ẹtí máa rí o wọn a máa rí inú kanga o kọ́dà wọn rí inú bọ́ọ̀ olú o ẹ tó tiẹ̀ tó wá burúkú nísìn wọn ní ètò inú apẹ́rin kọ́dà wọn tó rí inú kòkó ẹ̀kọ́ ee wọn kọ́dà wọn tó rí ló wọn wà kó aláàbáwọn èèyàn jẹ̀máà ẹ̀dá kan ọ̀rọ̀ ẹ̀sìn ó níjánu àwọn tó lọ ń fi síbi ìjánu rẹ̀ ó náà làwọn èèyàn tí ẹ bá sì máa wàhálà tí ẹ ń ṣe kìí ṣe wàhálà kéke sọ́hì ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ la máa gbọ́ sùrùtọ́nù ọlọ́ọ̀lẹ́ tilẹ̀kùn máa wèèyàn wa kò jáwé òde ọ̀dọ̀ rẹ̀ olóhùn ti sùn olóhùn máa sọ ọ̀gá fóun wọn ẹ̀ ṣe mítí pẹ̀lú rẹ̀ wọn ẹni tó bá ti ń síwájú fún àwọn mùsùlùmí dọ́ọ̀mìnù ẹni tí ń pè dọ́ọ̀mìnù ó lẹ́ tí ń sẹ́ni tí ò ṣe ẹnà bàbá wọn máa tún gbọ̀n pọ́lọ̀ ọkọ̀ páńpẹ́ sí àwọn àmàmù lọ́wọ́ báyìí tí ó máa bèrè jàmá lọ́wọ́ wọn lálìkí àmà dọ́ọ̀mìnù tánà bí ni pé àṣetùmọ̀ rẹ̀ ń yorùbá ni pé só orí bàdá àwọn tí okó tì mí ìwọ náà bí ó ṣe dáa mọ́ bèrè lọ́wọ́ wọn èmi ni ó bèrè anábìnrin in ahsana ẹni tó bá wá ń darí àwọn èèyàn tó bá ṣe dáadáa tí ò purọ́ wọ́n lè lágírí ọ̀hún tí wọ́n bá ti gbọ́ sàfihàn lẹ̀ ẹ̀sìn ọlọ́run ò méèbú lọ kò mèpé lọ kò mú àyọ ọ̀bẹ àyọ dàásíyàn kò mú lọ la ikraha fi din kò mú ogun lẹ́yìn lọ tó o bá ti sọ bí ọlọ́run sí ní ọ̀sán ìwọ́sá ni ọmọ lu má sì dòun rí o le má yọ ọrẹ lọ kó o tún wá gbé kí ni o èrì lọ fẹ́ ran in ahsana àbí ní tó bá ṣe fọ́láhù wàláhùn gbogbo wọn wọ́n ma gbalada òun náà gbalada ṣé gbogbo ọ̀bàdà tí gbogbo ń bá tó wá ṣe olórí yóò tó wá ma gbalada lórí yín ìlàdí ìsìfi wá pé gbogbo máàmù tọ́ba jó ń déédé déédé àti ń kírun lẹ́yìn rẹ̀ òǹkà wọn náà tó ní ìrún tí wọ́n tó tó fọ́ padà tí yẹn wá mílíọ̀nù bá kírun lẹ́yìn rẹ̀ yóò tó ní lára wá mílíọ̀nù lọ́tọ̀ nígbà bá tún nírun tiẹ̀ tán ànábì ni wàyí ní àṣà tọ́ba wá sí àdarí tó torí dọ́là tó fi sí àdarí àbá àkànnẹ́jọ pẹ́bírí kótó ìyẹn tó wí ìtàn fáàlẹ́yìn láàlẹ́yìn olóòdè lẹ́yìn òrù ẹ̀yìn òní bá rú mẹ́ masala wáde tá a fi parí kútúbà òun sì máa ń dá nǹkan ẹlẹ̀ a sì rí àwọn tí wọ́n jẹmọ́ ọ̀rọ̀ kéwú ó ti ayé ti tú àṣírí ìmà kọjá kéèyàn gọ́ọ̀kọ̀rọ̀ bí kankan máa ta àwọn èèyàn ní ìsìn o ayé ti ṣe kéèyàn o bí ẹ̀ má mọ̀ pé òwe èso ń kéwú mọ́ lọ́ọ́ máa ṣiṣẹ́ káfíńtà kí wọ́n mà mọ̀ kàn wá mà ìwọ̀n bá tọ̀ mọ́ bí kéhùn mọ̀ pé ẹnìkan ò lè tú ọjẹ mọ́ wulẹ̀ pé rẹ̀ láàfa àwọn èèyàn kẹtọ́ bá ti di pé bá rọ́sùn ní ìsìn wọ́n mọ̀ wọ́n pàṣì fatuwa padà pé ẹ ti ń jẹ́ gbèsè àwọn ẹ̀kọ́ ẹ ìbẹ̀rẹ̀ àwọn torí oṣù ti rí oṣù jọ mẹ́ta ní o pàṣínkẹ́ pé oṣù bẹ̀m̀bẹ̀ inú oṣù yóò ẹ̀sọ̀ fóńtọ̀ wípé ànẹ́bì ti sàsọtẹ́lẹ̀ pé tọ́ bá ti dẹ̀yìn ìgbà ara àdánwò tí ó bá ayé nígbẹ̀yìn ìgbà òun náà ni kíni o òun náà ni tẹfíìmù alìkìlàl Allah subhanahu wa ta'ala yóò máa gbé ilé tẹ́sù jáde yóò wà máa fi kọjú orí rẹ̀ bẹ́ẹ̀ ọmọ òjò rẹ̀ sí ni kọ̀wàtí ìkìlíà أسوقكم إلى ما جاء في الصحيح إلى مرسل من حديث ابن عباس رضي الله تعالى عنه وأرضاهما سيد بن فيروز wọ́n pọ̀ àtàwọn èèyàn rẹ̀ wọ́n rìn wọ́n sẹ́rìn àjò wọ́n sẹ́rìn àjò ní abádébìkan náà máa ẹjẹ́ àsinmi ìgbà àsinmi lòrú bá rú ló ah ẹwà mọ́kàtà náà lọ pẹ̀lú àánsẹ́ àjẹsìnkẹ́ oṣù tó máa ń lọ sùn ọjọ́ mẹ́ta wọlé lẹ́yìn ọkàn ni eré òjò sojú ọjọ́ méjì lọ wọ́n sà ń fa àmàrà wọn lọ wọ́n fa àmàrà wọn lọ tí tẹ́ fi pàdé abdulhadi náà Abbas àwọn ọlọ́run ṣe àwọn ọ̀rá nàbí ìwọ̀rá nàbí nǹkan kan bẹ̀ tí ń dàrí ẹ̀jẹ̀ rẹ̀ láàrin wa arósù ń gbà báyìí báyìí báyìí báyìí abdulhadi náà Abbas ni ń gbọ́dọ̀ wà ń gbà náà wọ́n níbi báyìí ń bẹ̀ wá rí ijó rẹ̀ rí wọn lọ́jọ́ bó ọjọ́ báyìí náà rí abdulhadi náà Abbas ọjọ́ tẹ́ ya yọ́mù láìláti ọmọ ọjọ́ ni anabi ti sọ fún wa wípé ọlọ́run ọba ló gbé tóbi lójú yín kẹ́ ẹ rí bí òjì ò tóbi lójú yín rí nígbò tóbi tó ẹ wá ẹ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ẹ kà sọ́dọ̀ tọ́lọ́ ń jí ẹ rí títóbi kẹ̀kẹ́ ẹ ni kèé ọmọ tẹ̀ ń wípé ó ti tóbi tó báyìí ọlọ́run bá ti fi hàn

lára àwọn signs of end of this age pé bá ti ń parẹ́ lọ oṣù ọmọ tóbi ju ọmọ ọjọ́ rẹ̀ tawà àrí láyé ti àyè lọ àdó ìsàsọ tẹ́lẹ̀ rẹ̀ ṣùgbọ́n ọjọ́ rí ọmọ ọjọ́ rẹ̀ náà ni ọba ti jẹ́ ṣáájú ẹ̀ bá ti rí ọmọ ọmọ ọjọ́ rẹ̀ ni a ní pọ́blẹ́mù lórí eléyìn ọwọ́ àwọ̀ abẹ́rẹ́ àwẹ̀ pẹ̀lú àwọ̀ a bá rí a máa gbà níbẹ̀rẹ̀ àwẹ̀ ṣùgbọ́n lẹ́rìí méjì ìlà máa gbà tá a bá fẹ́ ṣe kí ni o tá a bá fẹ́ túnú àwẹ̀ eléyìí ni dẹ̀lílù tọ́ wá tá a bá wá lálàsẹ̀ mùsùlùmí ni ó kéde a jẹ́ wípé à ní pọ́blẹ́mù nípa ká máa dára láàmú káàkiri má èmi ní rédíò lé mi mo ní tífì lé mi kó ń kálukú owó network news ṣùgbọ́n àtúntún sọ àwọn èèyàn kan bẹ tí a tún sọ̀rọ̀ àwọn di aláṣẹ nu aláṣẹ àwọn tí a máa ń ṣe mítìn àwọn ńbẹ̀lọ́tọ̀ táwọn ó ti mọ́jọ́ ọlẹ̀ èèwọ̀ sí ní kéèyàn máa bọ́lọ̀ sí tẹ̀sírí wù kọ́lọ̀ máa bọ́lọ̀ kọ́lọ̀ kọ́ máa bọ́lọ̀ ńlá fàndésẹ́ẹ̀sì èèwọ̀ ni èèyàn gbọ́dọ̀ dẹ́wò ọlọ́njọ́ jàre gbogbo àwọn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ bá ní tún wọn ṣe tún àwa náà sí tún àná sí torí èèwọ̀ ni wọn ò gbọ́dọ̀ fi bẹ̀rẹ̀ àwẹ̀ torí pé tí ó bá lọ rèé jẹ́pọ́jọ́ ń bá lọ rèé jọjú àwẹ̀ tẹ́yìn wá lọ rèé mújọ́ tí ẹni káwọn èèyàn lọ bẹ̀rẹ̀ àwẹ̀ tí ń lọ rèé tún níjọ́ tọ̀rọ̀ ni wọ́n gbà àwẹ̀ fóun kí lèyàn fẹ́ rí lálẹ́ kí a mọ́fọ́ lọ́n àbíjọ́ nǹkan lọ ọjọ́jú àwẹ̀ tí èèyàn wá lọ rèé pè lájú àwẹ̀ fáwọn èèyàn sẹ́yìn ní agbáwẹ̀ fún àbọ̀ náà ibi tó ti le tó ti lágbára nu ojú kan nu bákan náà àwọn èèyàn ká tó ń bẹ àwọn eléyìí àwọn òmọ̀jọ́ lẹ̀ ń tiẹ̀ ṣùgbọ́n wọ́n sọ wípé àmì ìrùnú ẹgbẹ́ wa àwọn làwà lámàlá ní èrù because ọkùnrin tí wọ́n ń pè ní sùntọ́ yẹn ẹni tí ń sanwó rẹ̀ chairman local government ìlú ẹ̀ ní sanwó rẹ̀ o ṣé tí chairman government ìlú ẹ̀ bá ń sanwó rẹ̀ ṣé ẹnu èmi àti lọ́tọ́ sí ipò tó yẹ kí sùlùtọ́ọ̀nù ọ̀rọ̀ àmùsùlùmí lónìí ipò tó jẹ́ pé tó bá pa àṣẹ tí president bá pa àṣẹ ní president democracy àṣẹ ẹ̀yọ̀ gbọ́dọ̀ múlẹ̀ bí àṣẹ sùlùtọ́ọ̀nù àmìrì wa nìyẹn olórí wa nìyẹn ìyìn tó bá ti sọ ní ọ̀rọ̀ ìyìn tó bá ti sọ ní abẹ́gẹ́ ibi wà láṣìwà náà nù tipẹ́tipẹ́ béèyàn bá ti ń pé kọ́nà wọn lọ báyìí àtànàbí rẹ̀ ibi rí wọn lọ ibi ń bá rí lọ béèyàn bá ń ṣe ń ṣe ń gbà tí sí mi lọ òkè tí mi lọ ọlẹ̀ ni ìjọba pàdé ọlọ́run subhanahu wa ta'ala tànàbí wa ń jẹ́rìí lé lórí ẹkún ní ọgbẹ̀mọ̀ ìjọ́nà ọlọ́run lèmi àti ibi eléyìí o dákun ṣàánú wa o tó bá wá kílẹ̀ àṣìá ṣé mo wá ní ìdí kí n wá máa tẹ́kì ṣáṣù lóru pé ẹjọ́ ẹjọ́ ṣẹ́ ti rọ́ṣù ṣé bẹ́ẹ̀ ni kí n gèrè láàjọpọ̀ náà ni sókè ẹ ẹ ẹ náà sọ́sẹ̀ jọ ẹgbẹ́ sùn ẹ̀ ń pa fóònù o lágbàkọ̀ ọdún èmi ọ̀ pa fóònù o ò lérí nǹkó èmi náà mo níyàwó mọ lọ́mọ èmi náà sì ń retí èmi sì kọ́ ní amírù mùmí ní ní èsè sultan èmi sì kọ́ náà ó gbélé yòó ìjọba ní abẹ́rẹ́ àwẹ̀ lábẹ́rẹ́ àwẹ̀ fọláwù wàláwù fọláwù wà lẹ́yìn wà lẹ́yìn wàláwù bó ṣe dáadáa olóni bó ṣe dàkejì olóni àwọn nǹkan àti pariwo fúnra wa tipẹ́tipẹ́ ó ní ó yẹ ti ẹ̀sìn ó yàtọ̀ ọyàtọ̀ ẹ̀ńbàjẹ́ gómìnà ní stéètì kan àwọn ègún kan bẹ lórí wọn o wọ́n máa pé àwọn slọ́ọ̀tì kan bẹ wọ́n ìdìbò yàn wọ́n ní slọ́ọ̀tì gómìnà ní lápẹ̀rẹ̀ bíi ẹni tí ó máa jẹ́ tí a mọ̀ lálàájì lápẹ̀rẹ̀ ẹ fi sàpẹ̀rẹ̀ ẹni gómìnà ti bá ń rí ọwọ́ àmbẹ̀ àfẹ́ mọ̀ pé ẹnìkan lẹ́nìkan ìtọ́nà àtàlẹ́bí wínú wàláì wàláì tẹ́ ẹ bá lọ́ọ́ fẹ́ nìkan kalẹ̀ ẹ̀bẹ̀ tí èsè ń tọ́tọ́ kọ́ máa káwọn yàn lọ mọ́kà irú gómìnà òfò ni ó ṣe wájú ọlọ́run àfi túbá kò sí ilé ẹ̀kú ńbẹ àti pẹ̀lẹ́kún tó bá tún kú ńbẹ tó yóò tún máa ni nítorí pé ànábì ṣe wàhálà ṣe wàhálà tó fi di ọdún kẹsàn-án tọ́lọ̀ ń ti pé kọ́ máa lọ Mẹ̀dínà ọlọ́run wá ń sọ ayé àkàlẹ̀ fún pé kèfèrí ò tún gbọdọ̀ wọ́n mọ́ kàmà ẹnì kò sún gbọdọ̀ yípo kàbá oriyan wọn wá ń fi lẹ́tà ìbárọ̀ àwọn ṣẹlẹ̀ láti ọ̀dọ̀ ọlọ́run pé ọlọ́run kẹwàá adọ́gbọ́n mọ̀rọ̀ mọ́kà torí pé ẹ fẹ́ gbowó wọ́n wá ní àsìlọ́ọ̀tì gómìnà ni àwọn kankan ń bẹ tó lè kóba yìí tẹ́ ẹ bá ń ṣebí democracy ilé ìwọ̀n ọ̀rọ̀jọ rẹ̀ lọ́dọ̀ ọlọ́run láyé ọ̀tọ̀ ṣùgbọ́n tó bá ti wà ní ẹ̀sìn wa ẹ̀sìn wa ẹkú kan ni tó ti lójú òpó kèé ṣeré sáwọn ẹ má kí ọwọ́ bọbẹ̀ tẹ́ ẹ bá ti kí ọwọ́ bọbẹ̀ yóò ba ìmí ìjẹ̀mọ́ lọ wàláhì wàláhì nàbí ọ̀sìn méjèèjì jáde láyé egúsì ti ń bẹ́ ń bi tẹ̀sìn tẹ́ ẹ bá ti tó bẹ́ẹ̀ gómìnà tó bá wá ní à èmi ọ̀ èmi èmi èmi ọ̀dà sí yìí o ìmọ̀mù Ìbàdàn ẹ̀yin ní ẹ bá ọmọ ẹ ṣé gómìnà ló ti lọ́ọ̀tì ẹ̀ ń tòótọ́ ní democracy láti federal wa àti bí ẹ ṣe tò ṣùgbọ́n màá èmi ò kéwò èmi ò sì fi ṣe pé mo ní baba àṣàlẹ̀ ń bì kan àbí kankan ẹ̀yin ní ẹ bá ẹ pé gómìnà ń kú oríire ẹ pé ṣe kí ni o ó kú oríire ṣe pé àti màá wọ́n kan tí pé wọ́n pinlẹ̀ báyẹn tí wọ́n bá yípa nǹkan kan tí wọ́n pilẹ̀ tí wọ́n ń tí ń wojú rẹ́lẹ̀ tẹ́lẹ̀ lọ́dọ̀ gómìnà so gbogbo ẹnikẹ́ni tó bá ti gbé ẹ̀sìn ọlọ́wọ́ bá bí ọlọ́wọ́ bá gbèsè yóò sinmi láyé yóò tún sinmi lálìkì àmà jẹ́mà gbogbo ayọ̀ tó ń kálukú yọ̀ ẹ̀mí ń bẹ lára ẹ̀mí o bọ́ba ti kú òun bẹ́ẹ̀ kò sì má oní àná àwa ń bi Allah subhanahu wa ta'ala àtẹ̀mí àtẹ̀yìn kó jẹ́ àjọ tán sórí ìyọ̀nà rẹ̀ àjọ ń wo rọmọdán wájú báyìí kọjá àjọ wà ní ẹni tí àjọ gbà ànábì wa ni gbogbo ẹ̀ ń bá wa lè gbà àwẹ̀ náà fọlọ́n pẹ̀lú ìmánì fọlọ́n ló ní àgbà kò máa kára mẹ́ni bọ́dì ihtisaban ọ̀dọ́ náà ni wọ́n ń fi ẹ̀san rẹ̀ tì í sí kò fi tì sí ọ̀dọ̀ ẹlòmíì kèsì ìkaramáyà àwọn kan bẹ àwẹ̀ àwẹ̀ kọjá nígbà bọ̀ tó bá ti dẹ̀yìn àlàásárì yóò tún wá hàjì àwọn kankan máa kọ̀ báyà sọ̀rọ̀ wọn èsì ìsálámà sí wọn ti kí àlàásárì tán kó lè gúnyàn lọ́bẹ̀ tí ìwọ nìkan kò ń gbààwẹ̀ kẹ ìtìsábà náà wá gbààwẹ̀ ìlẹ́mi pé mo ń gbà fọ́lọ̀ mo sì fi ran kan orí tí bẹ̀rẹ̀ lọ́wọ́ ọba anábì ni ẹ sọ fún gbogbo ń tàn pé ààwẹ̀ ń lọ tán báyìí gbogbo tó ti sẹ̀ nú ẹsẹ̀ ọba parẹ́ nínú àwọn ẹ̀sẹ̀ wẹ́rẹ́ rẹ̀ insha allah rahman àwọn afẹ́ sọ̀rọ̀ babylon nínú ẹni tí ó gbààwẹ̀ imanan wa ihtisaban tí ó tún dìde ní lailatul qadr imanan wa ihtisaban òní kò dékèmí àtẹ̀yìn kájọ wa o masa àgbà ní ìbádà fún wa méjèlé ọ̀jẹ́ àsìmá fún ẹnì kọ̀ọ̀kan wa wọlé àjọ kan oṣù rẹ̀ wá jẹ́ àgbààwẹ̀ náà pẹ̀lú arsiki halali jẹ́ àtúnú ń náà pẹ̀lú àlàáfíà jẹ́ àwa àgbà ní ìrọ̀rùn má àgbà pẹ̀lú ìnira وسلم تسليما كثيرا الحمد لله الحمد لله الذي تعبدنا بصيام شهر رمضان وجعل صيامه وجعل أجر من صامه إيمانا واحتسابا بأن يكفر له ما تقدم من ذنبي وما تأخر أحمده وأجلله وأعظمه وأثني عليه بما هو أهله ولا أحصي ثناء عليه بل سبحانه وتسامى بما أثنى على نفسي وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أمة إيمان أوصيكم بما أوصى ربنا سبحانه وتعالى بالأولين والآخرين أوصانا لنا أن نتقيه سر في, في السر والعلن قال الله سبحانه وتسامى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وقولوا قولا سديدا يسرع لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما عباد الله واعلموا أنكم قد أظلكم شهر مبارك شهر تفتح فيه أبواب الجنة وتغلق فيه أبواب النيران شهر تتضاعف فيه الحسنات شهر تحبس فيه وتسلسل فيه مرضة الشياطين شهر فيه ليلة خير من ألف شهر شهر الله سبحانه وتعالى يغفر لأناس من عباده ما تقدم من ذنوبهم وقد يظلكم هذا الشهر ولا بد من استعداد تام لهذا الشهر ولكن بما ندخل وبما يجب علينا الصيام يجب علينا الصيام برؤية الإلال جاء هذا في كتاب الله قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم فمن شهد منكم الشهر فليصمه وجاء في الصحيحين من حديث ابن عمر رضي الله تعالى عنه وعنهم وارضاهما أن رسول الله صلى الله عليه وسلم قال إذا رأيتموه فصوموا وإذا رأيتموه فأفطروا الحديث فإن قم عليكم وفي رواية فإن قبي عليكم فقدروا له وفي رواية فاكملوا عدة الشعبان ثلاثين يوما عباد الله علق رسول الله صلى الله عليه وسلم بداية الصوم برؤية إلال وعلق الخروج منه كذلك لذلك تحتم على كل مسلم يريد وجه الله وأن يدين الله سبحانه وتعالى بما جاء به رسول الله صلى الله عليه وسلم ألا يتقدر رمضان بصيام يوم ولا يومين إلا كان يصوم يوما فليصمه ولكن مع هذا لا بد أن يدخل في رمضان برؤية الهلال والذي يعلن على الناس في اختلاف دال العلم قال بعضهم إذا رؤي الهلال في بلد من البلدان الإسلامية لزم الناس الصوم في جميع الأقطار واستدلوا على هذا القول بقول الله سبحانه وتعالى أعوذ أعوذ بالله من الشيطان الرجيم فمن شهد منكم الشهر فليصمه وبحديث عبد الله بن عمر رضي الله تعالى عنه وأرضاهما إذا رأيتموه فصوموا وإذا رأيتموه فأفطروا والقول الثاني للعلم اعتبار اختلاف المطالب قالوا كل بلد تختلف مطالعه في عن بلد الآخر لا بد أن يعمل كل بلد برؤيتهم والصوم يجب عليهم برؤيتهم والفطر يجب عليهم برؤيتهم واستدلوا بحديث أخرجه الإمام مسلم وحديث طويل من قصة كريب وقدومه على الشام ورؤيتهم هلال رمضان ليلة الجمعة لكن أهل المدينة رأوا ليلة السبت فلما رجع كريب إلى المدينة في آخر الشهر لقي ابن عباس فسأله متى رأيتم الهلال قال رأيناه ليلة الجمعة فرأوا الناس ورأوا معاوية وصم معاوية وصم الناس لكن ابن عباس أقر بأنهم ما رأوا بالمدينة إلا ليلة السبت ومن هنا قال قريب لابن عباس ألا تكتفي بصيام معاوية وفتره ورؤيته فقال عبد بن عباس لا لا نزال نصوم حتى نروى أو نكمل عدة ثلاثين يوما هكذا أمر رسول الله صلى الله عليه وسلم بارك الله لي ولكم في القرآن والسنة ونفع الله وإياكم بما فيه من الذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه الغفور الرحيم الحمد لله وكفى وصلاة الله وسلامه على عباد الذين اصطفى عباد الله واعلموا أن رسول الله صلى الله عليه وسلم استحثنا كثيرا أن نجتهد لهذا الشهر والاستقبال هذا الشهر المبارك بجد بجد وبمجهودات طيبة لا بد لكل مسلم معافى مشافى أن يستقبل هذا الشهر بالإيمان وبالاحتساب صح من الحديث الذي أخذ من بخاري رحمه تعالى في صحيح من حديث أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنب عباد الله لكن الله سبحانه وتعالى جعل إعلان بداية الشام بداية الشهر رمضان على Bora! لسان أمير كل بلدة من بلدان المسلمين عباد الله واعلموا بهذا يتحقق توحيد القلوب بهذا تتوحد قلوب المسلمين وبهذا تجتمع شتتات المسلمين عباد الله اجعلوا الأمر إلى ما جاء رسول الله صلى الله عليه وسلم من كتاب الله ومن سنة رسول الله صلى الله عليه وسلم والتمسك بهما فيه راحتكم وفيه فوز لكم في الدنيا والآخرة اللهم ربنا بلغنا رمضان اللهم ربنا بلغنا رمضان اللهم ربنا بلغنا رمضان اللهم ربنا وفقنا بصيام هذا الشهر إيمانا واحتسابا اللهم وفقنا بقيام ليلة القدر إيمانا واحتسابا اللهم اجعلنا من المغفورين عليهم يا أرحم الراحمين اللهم ربنا عز لسمع المسلمين اللهم عز لسمع المسلمين اللهم عز لسمع المسلمين ودمر أداك أداء الدين اللهم دمر أداك الدين من اليهود والنصارى الكفرة الذين يصدون عن سبيلك ويكذبون رسلك ويقتلون أولياءك اللهم ربنا انتقم لبارك المستضعفين من المؤمنين والمؤمنات في كل مكان وانصر مجاهدنا في سبيل حقا في سائر الأوطان اللهم ربنا عليك بأداء الدين فإنهم لا يجيزونك اللهم ربنا وحد صفوف المسلمين واجمع شطرة المسلمين اللهم ربنا ارزقنا رزقا حلالا طيبا ووفقنا بعمل, بعمل متقبل عندك يا أرحم الراحمين اللهم ربنا آمنا بما أنت أهله فأنت أهل التقوى والمغفرة ولا تؤمن بما لا أهله فنحن أهل الذنوب والمعاصي اللهم ربنا لا تحرمنا خير ما عندك بالشر ما عندنا يا أجود الأجودين اللهم ربنا لا تولي علينا شرارنا اللهم ربنا لا تولي علينا شرارنا عباد الله واعلموا أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بدأ فيه بنفسه بما بملائكته وثلث بكم قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المصدوق القائل في مقولة سيئة ثابتة من نسي الصلاة علي خطئ طريق الجنة اللهم ربنا صل وسلم على هذا النبي الكريم المبعوث رحمة للعالمين أبو القاسم خليل الرحمن اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا